ibi tó ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́ ajé ló ti sọ wípé àwọn sì ń wo àwọn ènìyàn tó wọ ẹgbẹ̀rún méjì ó lé ní àádọ́ta lé lẹ́gbẹ̀ta ó dín márùn-ún two thousand six hundred and forty-five nínú àwọn tí méjìléláàádọ́ta ó lé lọ́ọ̀ọ́dúnrún three hundred and fifty-two nínú wọn ti parí ìyàsọ́tọ̀ ọjọ́ mẹ́rìnlá wọn àkọsílẹ̀ àrùn covid nineteen láìsí ti àwọn tó dé láti ìlú òyìnbó ti pọ̀ sí i láti márùndínláàádọ́ta forty five sí ọgọ́rin ìyẹn eighty èyí tó fi hàn pé àrùn covid nineteen ti ń tàn ká lábẹ́lé láìsí pé àwọn arìnrìnàjò ń dé sórílẹ̀-èdè yìí ẹ̀wẹ̀ látìgbà tí ọkùnrin àkọ́kọ́ ọmọ ilẹ̀ Italy tó ní àrùn corona ti kó àrùn ọ̀hún wọ ilẹ̀ Nàìjíríà ìjọba ìpínlẹ̀ Èkó ti ń fojú sáwọn èrò tó wà nínú ọkọ̀ bàálù tó gbé ọkùnrin náà dé sórílẹ̀ yìí lára nínú àwọn tí wọ́n ti ṣe ọ̀pọ̀ àyẹ̀wò fún. àwọn ènìyàn agbègbè ìjọba ìbílẹ̀ Ìfàkọ̀jàyè ń kọminú lórí ọ̀nà àìṣòtítọ́ tí àwọn òṣìṣẹ́ ìjọba náà fi ń pín oúnjẹ tí ìjọba ní kí wọ́n pín fún àwọn ará ìlú bẹ́ẹ̀ ni wọ́n fárígá lórí rẹ̀ ṣùgbọ́n ẹnìkejì jábọ̀ lórí eléyìí ẹja lọ́gbọ̀n àwọn ènìyàn agbègbè ìjọba ìbílẹ̀ ìfàkọ̀jàyè kò fárígá lórí ọ̀nà tí àwọn ènìyàn kan fi ń pín àwọn oúnjẹ tí ìjọba gbé kalẹ̀ pé ọ̀pọ̀ ìgbà ni àwọn ti gba ìpè láti wá gba oúnjẹ ṣùgbọ́n ìjákulẹ̀ ló ń bọ́ sí pé iṣẹ́ àwọn kò sì jẹ́ mọ́ ohun títà pé yìí ni àwọn ṣe wà nílé àti pé gbogbo oúnjẹ tí àwọn rà sílé láti ọ̀sẹ̀ tó kọjá ti fìdí rẹmi lásìkò tí tẹlifíṣàn Orísun ń ré kọjá ní agbègbè college aguda ní Èkó ní ilé tí a gbọ́ wípé ó jẹ́ ti igbákejì alága ìjọba ì ìbílẹ̀ ìfàkọ̀jayé ni wọ́n sọ wípé wọ́n ti fẹ́ ṣe ètò àti pín oúnjẹ fún àwọn ènìyàn ṣùgbọ́n nígbà tí tẹlifíṣàn Orísun débẹ̀ gbogbo ènìyàn pátá ni ó wù láti sọ ẹ̀dùn ọkàn wọn láti fi hàn débi wípé ẹni tí kò gbọ́ èdè Gẹ̀ẹ́sì tí kò sì gbọ́ Yorùbá pàápàá sọ èdè Ìgbò láti bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ dandan àwọn ènìyàn ń sọ̀rọ̀ ẹ gbọ́ bí wọ́n ti sọ. ìjọba wa sọ pé dandan ni kó fún ní nǹkan tó máa jẹ ìjọba sọ pé ká wà nínú ilé so ebi ń pa wá àwa dẹ̀rẹ̀ tá a bá ṣiṣẹ́ òòjọ́ àní mọ́wọ́ lọ sẹ́nu àní jẹun ọmọ bíi mẹ́fà ló wà nílé ọkọ wa náà wà nílé so wọ́n gbé oúnjẹ wá sí local government bíbá ẹ̀ àárí nǹkan àárí ráìsì àárí gàrí àárí anything tí wọ́n pín. láti ìjẹta ìjẹrin àwọn èèyàn ń gbà bí àwọn kan dẹ̀ wọlé wọ́n gbé mọ́tò wọlé lọ́wọ́ lọ́ fi ń kó lọ́lé wọn kí ló dé ṣèbí mẹ́kúnnù lọ́ ní kó fún ṣé mẹ̀kúnnù kan lọ́dún kan fún ni àìmọye àwọn tó wọlé tó lọ ń gbé mọ́tò lọ tó ń kó lọ́lẹ̀ wọn wọ́n kó gbogbo ẹ̀ lọ́lẹ́ òde ń dá wàhálà wọ́n ní wọ́n wọ́n fẹ́ covid nineteen ẹ wọ́n bá ṣe dúró tapọ̀ mbẹ̀ yẹn wọ́n fẹ́ anybody wọ́n tún tì wá wọ́n nà wá kí ló dé nísìnyí báyìí wọ́n ti decide ti politics wọ́n ní tàbá mú APC membership card wa wọ́n ní fún wa kí la ṣe. wọ́n ní ká dúró sílé àti dúró sílé àgbà kan tí wọ́n sọ wọn ò fún wa ní oúnjẹ wọn ní pé ká máa wá tò nǹkan tí wọ́n dẹ̀ sọ fún wa ni pé each each house ló máa máa wọlé náà máa máa lọ fún wọn ò fún each each house wọ́n ní pé ká wá dúró sílẹ̀ vice governor a wà á lè vice governor láti six eh, vice vice governor ibẹ̀ la wà láti six o'clock ìdájí àwọn kan wọlé wọ́n fi mọ́tò kó oúnjẹ síta ìgbà tí wọ́n tún yá wọ́n tún fi politics pé kó máa lọ mú membership card wá. Enjoy by bá ẹ fọ let's us we want to know what is going on if they don't want to give us the food let us go back to our home it's not that they will be stressing on old women are here people were falling down because of rice it's not done this we are all Nigerians Èkó la wà they ask us to stay indoor we are indoor let them provide what you are going to stay indoor for us. gbogbo ìgbìyànjú tẹlifíṣàn Orísun láti bá alága ìjọba ìbílẹ̀ ọ̀hún sọ̀rọ̀ òun ni ó bọ́ sí pàbó kódà igbákejì alága ọ̀hún tó ń bẹ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún kọ̀ láti bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ di àsìkò tí à ń kó ìròyìn náà jọ ní àkótán àwọn ènìyàn wọ̀nyí rọ ìjọba láti má ṣe fi ti òṣèlú ṣe kí wọ́n sì rí dájú wípé gbogbo ìrànlọ́wọ́ tó bá gbà láti fún àwọn kí gbígbé nínú ilé lásìkò ìdènà coronavirus yìí lè rọ̀ àwọn lọ́rùn ní kí ìjọba kí ó gbé. ariwo ebi ebi ó ní gbogbo àwọn ará ìlú ń pa lásìkò yìí bí a kò bá gbàgbé wípé bí a ti ń mú wá fún wa lọ́lọ́kan òjọ̀kan ohun gbogbo tí àwọn ènìyàn ń sọ yorùbá bọ̀ wọ́n ní ebi kì í wọnú kí ọ̀rọ̀ míì wọ̀ ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló tilẹ̀ ń pariwo lásìkò yìí wípé kí wọ́n ṣe àìsàn yìí sílẹ̀ kó bá wọn ju kí ebi bá wọn lọ kí ni èròǹgbà àwọn ará ìlú òun náà ni ohun gbogbo tí a ti ń gbọ́ tí a sì ti ń fi ojú wa rí láti àsìkò yìí ẹ̀bẹ̀ ni ká tún máa bẹ ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ lẹ́lẹ́kàǹkà láti rí dájú wípé ohun gbogbo tó tọ́ fún àwọn ará ìlú ló ń dé ọwọ́ wọn ṣògo rẹni kejì ló jábọ̀ fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà lórí ìdájọ́ ilé-ẹjọ́ ti Fúnkẹ́ Akíndélé àti ọkọ rẹ̀ Abdulrasheed Bello tó ń jẹ́ JJ Siskil ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn ló ti ń fi ìkọminú wọn hàn àti ìbànújẹ́ tó jẹ́ fún wọn lórí ìdájọ́ tí ilé-ẹjọ́ dá fún wọn ṣògùn ẹnìkejì ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lọ́wọ́ ẹ àgbọ̀ ọkàn ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ìlú mọ̀ọ́ká Fúnkẹ́ Akíndélé ló bàjẹ́ gidigidi lórí ìdájọ́ tí ilé-ẹjọ́ gíga ti Èkó eléyìí tó jẹ́ ilé-ẹjọ́ magistrate tó fún Fúnkẹ́ Akíndélé Bello àti ọkọ rẹ̀ JJC Skills ní ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2020 látàrí ẹ̀sùn títàpá sí òfin ìpínlẹ̀ Èkó láti gbógun ti ìtànkálẹ̀ àrùn búburú COVID-19 èyí tí ó ràn mọ́ bí iná ẹ̀rùn wípé Fúnkẹ́ Akíndélé Bello tí gbogbo ènìyàn mọ̀ sí Jennifer ṣe ayẹyẹ ọjọ́ ìbí ìbéèrè ráńpẹ́ fún ọkọ rẹ̀ ní èyí tí ó wáyé nínú ilé wọn tí ó wà ní ilégbèé Amen Estate ní Lẹ́kì Èkó níbi tí wọ́n ti ní ju ìwọ̀nba àwọn ènìyàn tí ìjọba fọwọ́ sí lọ tí ó sì lè ṣe okùnfà ààrùn náà èyí tí wọ́n fi fi ọwọ́ òfin mú òun àti ọkọ rẹ̀ ní ọjọ́ àìkú ọjọ́ karùn-ún oṣù kẹrin tí wọ́n sì gbé òun àti ọkọ rẹ̀ jj Siskiyou lọ sí ilé-ẹjọ́ magistrate ìkẹjà níbi tí adájọ́ ajé àfùnwá ti fi iṣẹ́ ìlú àṣekára ọjọ́ mẹ́rìnlá ta wọ́n lọ́rẹ àti owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ẹnìkọ̀ọ̀kan ìtìjú ńlá ni ó jẹ́ fún ìlú mọ̀ọ́ká náà láti jáde ní ilé ẹjọ́ lẹ́yìn ìgbà tí adájọ́ parí ìdájọ́ ó tilẹ̀ tó ìwọ̀n wákàtí kan tí àwọn oníròyìn fi ń dúró de ìjáde rẹ̀ ṣùgbọ́n tí ó jáde pẹ̀lú ìdaṣọ borí tòun ti ọkọ rẹ̀ ní àsìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò adájọ́ ajé àfùnwá tí ó gbá ọkọ àti ìyàwó ìlú mọ̀ọ́ká náà ní pàṣán òfin sọ fún àwọn oníròyìn àbábọ̀ ìdájọ́ náà wípé kò sí ẹni tí ó kọjá òfin ìbáà ṣe ọba tàbí ìjòyè pé òun dá ẹjọ́ náà bí ó ti wà nínú àkọọ́lẹ̀ láti fún wọn ní ìjìyà iṣẹ́ ọ̀sẹ̀ méjì kárakára àti owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wípé èyí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ènìyàn láti pa òfin ìtànkálẹ̀ kónílégbélé àrùn coronavirus yìí mọ́ àti àwọn òfin mìíràn tó tún rọ̀ mọ́ ní báyìí ọ̀pọ̀ ọkàn àwọn olólùfẹ́ ìlú mọ̀ọ́ká yìí àti ọkọ rẹ̀ jẹ́yẹsì e òun ni inú wọn kò dùn tó sì bàjẹ́ gidigidi lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ń gbàdúrà wípé kí olódùmarè kó kó wọn yọ pátápátá ṣògo rẹni kejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ wípé gbajúgbajà ìlú mọ̀ọ́ká olórin tàkásùfè Azeez Fàṣọlá tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Naira Marley ti wà nínú àgọ́ wọn báyìí alukoro ikọ̀ ọlọ́pàá nípínlẹ̀ Èkó Bala Elkana ló sọ ilé yìí di mímọ̀ ní ọjọ́ ajé gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ tí a sì jábọ̀ rẹ̀ fún yín fúnkẹ́ akíndélé àti ọkọ rẹ̀ abdulrasheed bello tó ń jẹ́ jẹ́jẹ́ c-skill àti azeez basola tó ń jẹ́ naira marley ni wọ́n ṣe ayẹyẹ inú ilé fún ọjọ́ ìbí ọkọ fúnkẹ́ èyí tó tako àlàkalẹ̀ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ èkó lórí òfin kónílégbélé tí ń bẹ lóde láti fi òpin sí ìtànká àrùn covid-19 fúnkẹ́ akíndélé àti ọkọ rẹ̀ ni wọ́n fi ọwọ́ òfin mú tí wọ́n sì ti fi ojú wọn ba ilé ẹjọ́ níbi tí adájọ́ arábìnrin ajé afúnwa ti ní kí wọ́n san owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn náírà hundred thousand naira kí wọ́n sì ṣiṣẹ́ sin ìlú fún odidi ọ̀sẹ̀ méjì ọjọ́ mẹ́rìnlá ìyẹn community service. lákòótán elikana tó jẹ́ alukoro àwọn ọlọ́pàá ìpínlẹ̀ èkó sọ wípé láìpẹ́ àwọn yóò gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ naira mali ìjọba ilẹ̀ nàìjíríà ti ń gbèrò láti yá bílíọ̀nù méje dọ́là ó dín díẹ̀ ìyẹn six point nine billion dollar lọ́wọ́ ilé ìfowópamọ́ àgbáyé World Bank àjọ ayánilówó lágbàáyé ìyẹn International Monetary Fund IMF àti ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ African Development Bank. Mínísítà fún ìṣúná ètò ìnáwó àti ààtò ìlú arábìnrin Zainab Ahmed ló sọ ilé ìdí mímọ̀ ní ọjọ́ Ajé ní ìlú Àbújá nígbà tó ń ṣàlàyé fáwọn oníròyìn bí ìgbésẹ̀ àti àwọn ìlànà tí ìjọba fẹ́ lò láti kojú ipa búburú tí àrùn kòrónà ní lórí ètò ọrọ̀ ajé ṣe ń lọ sí. owó náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mínísítà ọ̀hún jẹ́ èyí tí ìjọba àpapọ̀ pinnu láti ná gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ètò ìṣúná ọdún yìí ìyẹn budget 2020. yíyá owó ọ̀hún ṣe pàtàkì lásìkò yìí nítorí ipa búburú tí àjàkálẹ̀ àrùn búburú kòrónà ní lórí ètò ọrọ̀ ajé èyí tó ti mú ètò ìṣúná àwọn orílẹ̀-èdè lágbàáyé dẹnu kọlẹ̀ ó ti já owó orí epo rọ̀bì wálẹ̀ lágbàáyé ọjà ìfowóṣòwò àti ìdókòwò pàṣípààrọ̀ ilẹ̀ òkèrè ìyẹn stock and financial market ló ti dẹnu kọlẹ̀ bákan náà nínú òfin kónílégbélé tó káàkiri ayé èyí tó ti dín ìrìnkèrúndò àwọn ènìyàn kù nígbà tí mínísítà fún ètò ìṣúná ọ̀hún Zainab Ahmed ń ṣàlàyé ní kíkúnná lórí owó náà ó sọ wípé bílíọ̀nù mẹ́ta yan bíi ọwọ́ mẹ́rin lórí ìyẹn three point four billion dollar ní nàìjíríà yóò yá láti ọ̀dọ̀ àjọ IMF àti wípé bílíọ̀nù méjì àbọ̀ náírà ìyẹn two point five billion dollar ní nàìjíríà yóò yá láti ilé ìfowópamọ́ àgbáyé nígbà tí bílíọ̀nù kan dọ́là ìyẹn one billion dollar tó kù ní orílẹ̀-èdè yìí yóò yá láti ọ̀dọ̀ ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ Africa Development Bank nínú bílíọ̀nù méjì àbọ̀ náà mílíọ̀nù kan àbọ̀ dọ́là ìyẹn one point five billion dollar yóò lọ sínú àpò ìjọba àpapọ̀ nígbà tí bílíọ̀nù kan tó kù yóò lọ sínú àpò àwọn ìjọba ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà lórílẹ̀‐èdè yìí owó náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mínísítà ọ̀hún yóò dé sórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ọ̀sẹ̀ mẹ́fà sí ọ̀sẹ̀ méjìlá lákòótán ìjọba àpapọ̀ tún ti kọ̀wé fún ìrànwọ́ ètò ìrànwọ́ lórí ìgbógun ti àrùn covid-19 tí àjọ IMF gbé kalẹ̀ èyí tí wọ́n pè ní IMF's covid-19 rapid credit facility fún ìgbógun ti àrùn corona lórílẹ̀‐èdè àgbáyé. so bọ́kọ̀ bá ròkun rọ̀ṣà dandan náà ni kí o fi ààbò fún elébùté ìròyìn mẹ́wàá fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wa lọ adúgbò adúgbò pé òkun.